ká kọ́yìn lẹ́kọ̀ọ́ ká fòye ayé yẹra wa ká dára wa lára yá òun ò níbẹ̀ o àwọn lọ́gà ńlá díẹ̀ funfun làgbà díẹ̀ orí ni wọ́n wọn ò lè dì í. ẹ̀sìn tó síwájú ló gbapò gíní náà. aṣọ ní tálágẹmọ Wazobia plus on MITV olóòtú ètò lọ́mọ bọ́lá lèmi àdùfẹ́ dábìrì pẹ̀lú àwọn tó ń jọ ṣàtọkùn ètò orí wọn pé tàwùsà àti ibo ti yorùbá o Wazobia ni ẹ máa wò olólùfẹ́ Wazobia Plus nílé lóko lẹ́yìn odi ní gbogbo orígun bí tí ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ dẹ̀ tí ń wò wá ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Wazobia Plus tó ń dé sí ojú amóhùnmáwòrán yín láti Múrí International Television ní Aláùsá níkẹjà ń bí àdúpẹ́ fún Ọlọ́run ọba fún àánú ẹ̀ fún ìṣọ́ ẹ̀ fún ààbò ẹ̀ lórí gbogbo ibi tá a ta wọ́dé tá a ta gbọ̀dé pátápátá a dúpẹ́ fún ọlọ́run ọba tó jẹ́ pé ìṣọ́ ẹ̀ dájú lórí wa bá a ti ń jáde nínú ilé wa lójoojúmọ́ tá à ń padà wọlé tá a dẹ̀ ń padà sẹ́nu iṣẹ́ wa lójoojúmọ́ tọmọtọmọ a dúpẹ́ fún ọlọ́run ọba nítorí pé ọlọ́run ọba ló tó dúpẹ́ fún un òun ló tó fi gbogbo ọpẹ́ gbogbo ìyìn gbogbo ògo fún lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ni nítorí ọlọ́run ọba ni ọba tó gbójúlé òun lọ́ba tó faratì bí òkè òun lọ́ba ọ̀ràn mọ níṣẹ́ pọ̀mọ̀dé bẹ̀ ọlọ́run ọba náà tó lágbára lórí gbogbo ohun tó dá tó mí tí ò mí òun làwa wá fi gbogbo ìyìn àti gbogbo ògo fún lórí ètò wazobia plus àwa gbàdúrà wípé kó bá wa rin ìrìn àjò ètò yìí ní àrìn ìyè kí a ṣe iṣẹ́ yìí ní àṣelàpọ̀ ní àlùbáríkà nínú mo wá tara bẹ́ẹ̀ mo kí gbogbo olólùfẹ́ wazobia plus nílé lóko lẹ́yìn odi ní gbogbo orígun ibi tẹ́ ń gbọ́ wa tẹ̀dẹ̀ tí ń wò wá pátápátá àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di iná ò ní tún wò yín ẹ ń wò wá lórí DSTV lórí um, Facebook social media ẹ ń lọ sórí YouTube ẹ lọ ń wo àwọn programs tá à ń upload síbẹ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a nífẹ̀ẹ́ yín ju bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa lọ gbogbo ẹ̀yin tí ẹ wá jólólùfẹ́ Wazobia Plus pátápátá wọn ò ní rùkú wọlé ẹnìkọ̀ọ̀kan wa wọn ò ní rùkú jáde kákáwọlé káfẹsẹ̀ janlẹ̀ ọlọ́run ò ní fi ṣègbín gbogbo wa àpamọ́wọ́ owó àtàjèrè ọjà èmi náà wà ní ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín ọmọ Bọ́láńlé Dábẹ́rí atọ́kùn ètò Wazobia Plus ní mo kí gbogbo wa pé a a kú ojúmọ́ òní á sàn wá sówó á sàn wá sọ́mọ á wá sáìkú baálẹ̀ ọ̀rọ̀ ẹ ti mọ pẹ́ lè rí wa wò lórí DSTV channel two five five ẹ lè rí wa wò bákan náà lórí UHF forty three tẹ bá a lọ sórí Facebook yẹn social media tẹ bá ti search fún MITVNG tó bá ti gbé Facebook page wa wá fún yín tẹ bá ti like ẹ báyìí gbogbo ìgbà tí àkọ́tún ètò bá ti ń gorí afẹ́fẹ́ nílé iṣẹ́ múrí lẹ́ẹ̀ gba notification tẹ́ máa fi fẹ́ bá wa rin ìrìn àjò yẹn wazobia plus yìí wá gangan ẹ lọ sórí youtube ẹ search fún wazobia plus on mitv ó máa gbé yín lọ sí channel wa gbogbo àwọn ètò tá a ti ṣe sẹ́yìn èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ èyí tí a ṣe lọ́sẹ̀ tó kọjá èyí tí a ṣe lánàá gbogbo ẹ̀ ló wà lórí youtube channel wa ẹ lọ bá wa fìfẹ́ wò kẹ́ kọ́gbọ́n kẹ́dẹ̀ mú òye ń bẹ̀ ẹ ti mọ̀ wípé ẹyẹ tèmi kì í fi apá kan fò láwọn ọjọ́ kọ̀ọ̀kan ní apá ọ̀tún mi báyìí mo ní chukwu Isibo nọ́ọ̀nù ìsìtẹ̀ òtútù ọmá òtútù ọmá alápàláfíà mi ń bí Sonunku Rekia Muhammad I know say yesterday traffic hook you for somewhere e catch you there I hope it will not continue like that but also I know that Rekia Muhammad na fine babe hey, no pimples Sonunku. yaya gida ah. ya miji <laughs> is it not ah, miji miji that's it ya gbogbo ilé kí ni gbogbo everybody eh, um, ya hmm. wetin kó ya kó wa àti tí ò kó wa náà <laughs> samaden greeting for house. <laughs> ina kwana ina gajiya an jama'a mun tashi lafiya yaya gida to an jima ba mu gan ku ba jiya ba ban zauna nan amma ina nan yau mu gode Allah kun kwana lafiya yau akwai magana da za mu kawo muku da za ku jin dadin shi kar ku tashi ku dinga kira mu ba ka kira ni abun da kuna yi baya ji mun dadi ku dinga kira mu a fon mu ku zo na station mu kar ku tashi suna na rakiya muhammad za mu hadu. sanu so, no, if i want tell you thank you wetin i go talk na gode na gode i go dey learn eh hey i like to sing igbo but i no know which song i go dey take to enter oga dị mma imela ekele okay ụtụtụ ọma samadan breathing for house ọfụma gịnị ọfụma ya lanọ nọ i dey ah you no see me i dey alright now. ndị be anyị ekele m ụnụ asị m n'ụtụtụ ọma ka ego ụnọ dị ụnọ dịkwa ọfụma arụ dị ụnọ ekele dị chineke anyị kelekwa ya maka ụnyaahụ kele ya maka taa anyị ga na-ekele ya ụbọchị niile maka amara ya maka udo maka ego ya anyị maka ndụ maka ihe niile ọ ya wụ sọsọ chineke otito dị na anyị abịakwala ọzọ taa na wazobia plus ọkwa mitv ka anyị nọ na-eriji ụnụ taa okwu anyị butere ụnụ taa ọkwa oruko obere ihe ọwa ezigbo okwu m ga-ayọ ụnụ nọkwa n'ala agalibe ọbụla ka anyị bido afọ mbụ okwukwe chukwu esibo ndewonu baba naijiria ndewonu mama wazobia ndewonu rekia muhammad ndewonu okukwe chukwu isibo ndewonu myself ndewonu is how you dey abi wetin. Yeah, like well done. Uh eh, -huh. well ah. done. Which one is Ogadimma? Ogadimma. Yeah. Ogadimma ka esoro. Ogad be well. Eh, oh, it be well. everybody eh, wey be well. Igbo, where they listen to us. Ogadimma. Yes. He said, thank you. Ẹ̀yin èèyàn wa ń Wazobia Plus lẹ́yìn ọjọ Wednesday. Òun ló ń a fún ìṣẹ́jú àlejò wa ìyáàfin Yétúndé Babájídé tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Yefadot wọ́n á bá wa pé lórí ètò torí ó dàbí pé wọ́n ní tí wọ́n fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwọn fẹ́ ṣe ẹ máa bá wa kálọ. Haúsá àti Ìgbò ti Yorùbá o wàásù bí a ní ẹ máa wò ó. sí lórúkọ ọmọkùnrin yẹn apẹja wálé èsì tó ń fún wọn ni pé mo gọ̀ àmọ́ ọlọ́run ló gbọ́n jù ọlọ́run ló gbọ́n wò ó jàre kò mọ sẹ́ni kankan ọlọ́run ló gbọ́n yẹn ti kàndé tí ọba ẹ wọn lọ́dọ̀ ọmọkùnrin kan ń bẹ. ẹsẹ̀kẹsẹ̀ náà gbéra wọn mọ́ lọ́hùn ló gbọ́n dé sáàfin ó ránṣẹ́ pé gbogbo èèyàn ìlú yá gbogbo ojú ló pé pátá ló bá mọ́. tàùsà àti ibo ti yorùbá o wàásù bí a ẹ máa wò. ẹ káwọ padà sórí ètò Wazobia Plus dédé sójú amóhùnmáwòrán yín láti Múrí International Television àlejò wa ìyáàfin Yétúndé babájídé ìyálòde gbogbo ìlú òjòdú tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yefadot group of companies wọ́n ti wà níkàlẹ̀ ẹ̀ka àrọ́mọ ẹ̀ka bọ̀ sórí ètò wazobia plus n rí pé ẹ ní nǹkan fáwọn èèyàn wa bẹ́ẹ̀ ni àti mọ̀ pé àwọn èèyàn wa ló jọ wá jẹ wá lógún ó yẹ ká ṣe ètò kan ní ọ̀sẹ̀ tó kọjá lọ́ndì third ṣùgbọ́n nítorí gbogbo àwọn ohun tó ṣẹlẹ̀ rọ̀tìrọ̀tì lẹ́kọ̀ọ́ àdẹ́fẹ́ kẹ́nikẹ́ni kó kó sínú hmm. ìjọ̀gbọ̀n ìyẹn protest kan tán ló fẹ́ wáyé bẹ́ẹ̀ ni so ló wá jẹ́ ká sún ètò yẹn síwájú di on the thirty first oṣù náà sátidé tó gbẹ̀yìn nínú oṣù yìí làwọn èèyàn máa wá hmm. ohun tá a fẹ́ ṣe ń bẹ̀ náà ni pé afẹ́káwọn èèyàn mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ òun ló kàn wáyé o iṣẹ́ àgbẹ̀ farming okay so a fẹ́ kọ́ àwọn èèyàn iṣẹ́ àgbẹ̀ tábà dẹ̀ ń sọ nípa agriculture àwọn èèyàn máa ń ròyìn pé nǹkan kékeré ni ohun tó tóbi ni iṣẹ́ àgbẹ̀ wà tàbá sọ̀rọ̀ nípa agriculture á sọ nípa agric business ẹ máa wo màmá mi tí wọ́n ń ta irú lọ́jà yẹn wọn ò mọ̀ pé farmer làwọn ẹni tó ń ta ọ̀gẹ̀dẹ̀ àgbẹ̀ ní gbogbo wọn ètò dẹ̀ wà ń lẹ̀ fún wọn lóríṣiríṣi lọ́dọ̀ ìjọba àpapọ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé ó dì kan lọ́wọ́ insecurity àìnífàyàbalẹ̀ lórí àwọn nǹkan tó wà ń sàlẹ̀ onìkan làwọn èèyàn ń wò wọn wá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lábẹ́ tó jẹ́ tó dáa ohun tó burú nìkan làwọn èèyàn ń wò kí ló dáa níbẹ̀ wọn ò mọ̀ ẹ wo gbogbo ilé ìfowópamọ́ pátápátá tó wà ní orílẹ̀-èdè nìsín ló ní àǹfààní láti yáyọ̀ lówó téèyàn bá dẹ̀ tí ìyá owó láti fi ṣòwò onítọ̀ǹgò ò ní mọ̀ wọ́n bá rẹ̀ hmm. gbogbo tó bá ń parí ọmọ náà ṣe wù torí pé kò ní ṣe máa máa ṣe àpàdé àlùjẹ nǹkan ẹjọ́ ẹ jẹ́ kí n béèrè ẹ sọ wípé iṣẹ́ àgbẹ̀ farming hmm. òun lè fẹ́ kọ́ àwọn èèyàn. àti gbogbo nǹkan bá ṣe ń padà irú oríṣi farming ni mélòó ló wá wà báyìí. oríṣi méjì à nísìnyí ó ti di bí oríṣi mẹ́ta tá a nísìnyí o. ok à ń pè kan ní vertical farming. vertical farming tó jẹ́ pé ẹ lè fi nǹkan kẹ́ má fi sílẹ̀ lẹ̀. ok a tún ti ń ṣe nǹkan ní ìsinsìnyí pé àwọn èrò àwọn ilẹ̀ tá à ń lò ń sìn mhm. non soil a ilẹ̀ inú lẹ́lẹ̀ láti. non soil. Eh, non soil farming okay. a gbìn nǹkan sínú lẹ́lẹ̀ tá a tiẹ̀ tó wá fẹ́ gbìn nǹkan sílẹ̀ a tún ti ṣe àwọn ilẹ̀ míì tá a máa kó síbẹ̀ láti gbìn nǹkan. ẹ jọ ma mo ní ìdàlàyé lórí yẹn èyí tẹ́ pè ní non soil yẹn. Eh, ṣe mọ̀ pé náà ń sọ ìlú ìgbà téèyàn ò lo iyẹ̀pẹ̀ rárá ni. bẹ́ẹ̀ ni tá à ní lo iyẹ̀pẹ̀ rárá oríṣiríṣi àwọn nǹkan bíi wà tá a ti ń lò mhm. gbogbo ẹ̀ la fẹ́ kó àwọn èèyàn ẹ máa wo èpo àgbọn sí àwọn èèyàn mọ̀ wípé ó wúlò dáadáa lè lo èpo àgbọn láti fi ṣe ilẹ̀ coconut bark coconut bark tẹ̀yìn ẹ̀yẹn à lò èyí tó àtẹ̀pó tá a bó lẹ́yìn ẹ̀ àti igbá tó le yẹn gbogbo ẹ̀ àti fi ṣe ilẹ̀ tó jẹ́ pé lè pe nǹkan sí ohun tó jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ tó ṣe ṣe bẹ́ẹ̀ nínú ìwádìí lágbàáyé sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń gbìn sínú ilẹ̀ hmm. àwọn kòkòrò kan wà ń bẹ̀ tó máa ń fa àìsàn síyàn lára so tá a bá wá gbìn nǹkan tá a gbé sínú ilẹ̀ lẹ̀ hmm. ẹ rí wípé àwọn tá a bá gbìn yẹn ó máa free nínú àwọn kòkòrò yẹn ìkànnì yẹn. ẹ jọ̀ọ́ mà èyí tẹ́ pè ní vertical farming yẹn ní ìṣẹ́jú kan ẹ ṣàlàyé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò lè wọn lọ sídìí iṣẹ́ àgbẹ̀ wọn lè lo nǹkan torí pé wọ́n rò pé ó dìgbà táwọn bá rí ilẹ̀ ńlá tó pọ̀ káwọn tó lè gbé nǹkan kò dẹ̀ rí bẹ́ẹ̀ ibù lẹ́yìn ìkùlé inú ilé ibi tí èèyàn ń gbé kódà kẹ floor lẹ̀ kẹ rẹ́ gbogbo ẹ̀ ẹ lè ṣiṣẹ́ àgbẹ̀ níbẹ̀ ẹ lè fi sùn àpò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àpò la nídìí àádẹ́ ti tírìtì àwọn yẹ̀pẹ̀ tó wà ní àpò yẹn sack àádẹ́ gbé kọ́ síbì kan ẹ̀ẹ́dẹ̀ rí pé gbogbo nǹkan tẹ́ ẹ nílò kò ló wà ń bẹ̀ téèyàn bá jẹ́ àgbẹ̀ kò di dandan kó máa fi fúláwà lásán tí ò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ kó máa fi dírẹ́sì ilé oúnjẹ hmm. téèyàn fẹ́ jẹ sẹ́nu òun la máa fi dírẹ́sì inú ilé ata ló fẹ́ gbìn ní tòmátò ní kiri gbogbo ẹ̀ la máa kó àwọn ìjọ náà. nísìnyí tí mo bá ní àwọn seeds seeds eh, èmi ni tomato tomato um, rodo tatashe and all that apple gbogbo ah, ẹ̀ ọsàn ah, wẹ́wẹ́. mi ò ní ìdí ilẹ̀ tó jẹ́ raw soil láti gbìn wọ́n. ẹ nídìí ẹ tápò bá ti wà ẹ gbé sínú àpò bẹ́ẹ̀ ni a máa ṣe igi sínú ẹ̀ a dẹ̀ fi okùn kọ àfikọ́ sí fẹ́ǹsì síbì kan hmm. so nítorí kí ewé yẹn lè rí nǹkan tó máa nà mọ́ tó hmm, máa fi wà òkè gbogbo yẹn la fẹ́ kó àwọn èèyàn a tún máa kó àwọn èèyàn lọ́jọ́ náà báwo la ṣe ń tajà ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń ṣòwò báyìí òwò á dẹ̀rùn ẹ bá bí ẹlòmíì òwò tó ti ṣe òun nìkan ojú méjì how to run your personal business. bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí kankan lọ́wọ́ ẹ̀ mọ́ gbogbo yẹn la máa kọ́ wọn lọ́jọ́ náà hmm. báwo la ṣe ń la ṣe ń ṣọ́ra ẹni tá à ń kọ́ ti kóòtù ara ẹni ẹni tó bá ń ṣòwò ọ̀rọ̀ rẹ̀ ò ní jẹ mọ́ pé àràǹkárá mi ò jẹsẹ̀ wó o hmm. ọ̀sọ̀ọ̀sẹ̀ tí wọ́n bá ti pe patí ní òlò ọbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò ní lè hmm. ní ìlọsíwájú gbogbo ẹ̀ la máa yànnà náà fún wọn àwọn òwe wo gan làwọn èèyàn ní ìdílọ́wọ́ o lè rí owó yá lọ́jọ́ náà lẹ́wọ̀n mọ́ gbogbo ẹ̀ ṣé wá rí gbogbo àwọn èèyàn tó bá ti wá ní on the thirty first yẹn tó ti ní àǹfààní láti darapọ̀ mọ́ ètò yẹn five hundred thousand naira ti wà nílẹ̀ fún ẹ láti ilé ìfowópamọ́ tó bẹ̀rẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀. ṣé èmi fúnra mi tí mò ń sọ̀rọ̀ yìí sí àti àwọn tajọ ń ṣètò yìí tí àwa mẹ́tẹ̀ẹ̀ta ń sìta bá wá sí ibẹ̀ yẹn níjọ́ yẹn àti ní àǹfààní láti lè yá. yá five hundred thousand naira ẹ sì foṣù mẹ́fà san padà three percent péré òní interest tó wà lórí ẹ̀. ẹ ṣe mà níbo ni ibi tẹ́ fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn. nọmba twenty two láti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn Aina street Ojodubaga Number twenty two Aina street Ojodubaga ọ̀pọ̀lọpọ̀ náà ló ti pè wá nígbà tá a wá púpọ̀ náà àwọn èèyàn kan ti ra tíkẹ́ẹ̀tì wọn wọ́n máa fi wọlé sí. tí èèyàn bá wá ń bọ̀ tó fẹ́ wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ṣe mọ̀ pé gbogbo èèyàn kan ló mọ̀nà lẹ́kọ̀ọ́ tán bá pè yín nọ́mbà wo gan bóyá nọ́mbà bí eyín ni o bóyá nọ́mbà àwọn tẹ̀lé ń ṣètò ni o so that ẹ lè fún wọn direct. bẹ́ẹ̀ni tẹ bá ti pè zero eight zero three five three eight four one five zero zero eight zero thirty five thirty eight forty one fifty ohun tó tún ṣe pàtàkì mẹ́rin pé nọ́mbà yìí náà ni mo fi ṣe whatsapp ètò ẹ̀ máa pè nítorí èrò máa ń pọ̀ lórí ẹ̀ ẹ kàn send whatsapp sí mi pé mo fẹ́ wá o anybody bá ti send whatsapp message máa dá wọn lóhùn ẹ máa reply bẹ́ẹ̀ ni màá dẹ̀ sọ bí wọ́n ṣe máa rìn dé ibi tí wọ́n ń bọ̀. ẹ ṣe ìyálóde ẹ ti sọ̀rọ̀ nípa vertical farming ẹni a máa fi àpò kọ́ ni èwo wá ni non soil torí ìka tó lọ mo fẹ́ kẹ́ ṣàlàyé non soil yẹn. non soil yẹn ni pé ṣé ẹ rí yẹ̀pẹ̀ tẹ́ ẹ máa lò tẹ́ máa fi tẹ́ máa fi gbìn tẹ́ fẹ́ gbìn fúnra yín lẹ máa ṣe a máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣe iyẹ̀pẹ̀ yẹn tẹ́ ẹ máa gbé síbẹ̀ kò sí àlàyé púpọ̀ tí mo lè ṣe tó lè yé àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. nítorí pé ó gbọ́dọ̀ wá sí ìdánilẹ́kọ̀ọ́ yẹn. ẹ tẹ́ bá wá sí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ẹ rí iyẹ̀pẹ̀ yẹn a máa ṣe lórí iyẹ̀pẹ̀ yẹn lẹ máa lẹ máa gbìn nǹkan tẹ́ fẹ́ gbìn ẹ ṣe fún wa ní ìṣẹ́jú kan Rekia you know she has been talking about uh, non-soil farming vertical farming, farming. Yeah, okay tell your people for one minute. an jama'a akwai matan da tana nan sunanta ya tunde babajide tana nan ta gamuna abin da za mu yi mu zama abinci a gidanmu akwai abin ana kira ta ce wai za ta koya muna abin za mu dinga yi mu nima kudi akwai abin ta kira vertical farming a non-soil farming ta ce wai a gidanku akwai tomatoes akwai tatashe akwai ataro da komi da komi da za ka dinga yi a gidanku a da aku da zaka ba komi da lohin da za ka yi in kin zo gurinta ta ije muna nomban ta Number da ta ija muna 08035384150. Number din yana WhatsApp in ka kira ta in ka je WhatsApp komi da komi za ta koya muna. Ta ce wai za ta ba muna kudi da za mu fara aikin nan. Kudin da za ta ba muna 500,000 ne ta ce wai akwai 3% ah. a wannan da za ka you go remember to um, mention that 3% thank you. don <laughs> gode an jama'a. Ejo? ìyáàfin. Yes. Yétúndé Babájídé àyìn ṣàmọ̀ pé àtẹ̀mí ń sìn tí mò ń sọ Yorùbá àti rékìá pẹ̀lú òkùnkùn ìchúkú ṣe é máa fún àwa náà fọ́ọ̀mù tá a máa fi àtẹ́ǹtì ṣe rí ọjọ́ yẹn hmm. owó péréte ní ṣe rí tá ń ṣe ní ọjọ́ yẹn. àwa ò láǹfààní àti gba fọ́ọ̀mù ni. ní àǹfààní láti gba fọ́ọ̀mù thirty <laughs> uh, six thousand naira òun la máa fi ń ṣe ètò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa gé sí ten thousand péré. ìyẹn ò yé mi ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ yín sìn. tó bá fẹ́ darapọ̀ mọ́ lè ṣe wa six thousand naira òun ló máa six thousand six thousand ni ló máa fi ra form ok agba form adẹ ìjókòó a ṣe seminar a sọ gbogbo nǹkan tó tó máa ma ṣe fún then adẹ ní id card ó ti jọmọ ẹgbẹ́ nìyẹn ṣe àwọn kéde àwọn àdọ́mọ ẹgbẹ́ wa àǹfààní pọ̀ ń bẹ ní tí adẹ ń kó àwọn èèyàn tá a máa kọ́ wọn lọ́jọ́ yẹn kì í ṣe nǹkan ọ̀gbìn lásán o bó ṣe fẹ́ sin màálù bó ṣe fẹ́ sin ẹran bó ṣe sin adìyẹ àti bó bá sin adìyẹ tán ẹlòmíì tó bá sin adìyẹ ń sìn ńgbà bá sin tán yóò ṣẹ̀ṣẹ̀ máa wẹ̀ tí ò rà kiri ìwọ náà lè ṣe processing a máa kọ ẹ̀ process adìyẹ bó bá ti process àwọn tó ń ta adìyẹ káàkiri ẹ̀ mọ̀ pé nísìn wọ́n ní kí adìyẹ tí wọ́n ń kó wá tọlọ́jọ́ pípẹ́ wọ́n mọ̀ kó wá mọ́ tó bá ti rádìyẹ nísìn wàá máa ṣe owó dẹ̀ ti wọlé nìyẹn. ẹ ṣeun àdúpẹ́ hmm. ẹ̀yin èèyàn wá ń lé òun lẹ́ ń gbẹ́lẹ́nu Ìyáàfin Yétúndé Babájídé ìyálòde òjòdú tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tí a mọ̀ sí iye fedot group of companies wọ́n ní tó bá di sátidé tó gbẹ̀yìn nínú oṣù yìí kí ẹ darapọ̀ mọ́ àwọn iléeṣẹ́ wọn kẹ́ ẹ wá kọ́ wọ́n ti ń ṣe ohun ọ̀gbìn ohun ọ̀gbìn nìkan kan béèyàn ti ń ṣòwò tó ń jèrè béèyàn ti ń tajà tó ń jèrè àbí bẹ́ẹ̀ kọ́ èyí tó wá pabambarì ẹ̀ ní pé wọ́n ní pé ẹ ní àǹfààní sí ètò ẹ̀yáwó five hundred thousand ní gánbọ̀ àyà ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe ohun tá a pè yín tẹ jẹ́ wà lórí ètò àdúpẹ́ púpọ̀ tẹ̀ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà ẹ̀yin èèyàn wa lé ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìṣẹ́jú kan káàbọ̀ tá a bá padà dé a fẹ́ sọ̀rọ̀ lórí ǹjẹ́ ó ṣe kókó ká agitate fún Yorùbá Nation bí àlejò tó máa darapọ̀ mọ́ wa tá a jọ máa sọ wọ́n ti wà nílé agodo pẹ̀lú wa ẹ má bá wa kálọ. tàwùsà àti ibo ti Yorùbá ooo. Wazobia ni ẹ máa wò. ló gbọ́n dìde ó ní sódà ọlójú pọ́n lọ́hùn ló gbọ́n jù ọlọ́run ló gbọ́n bá wò lẹ̀ fọ́ba ó ní kọ́ bá ó pẹ́ ó ní mo bọ̀wọ̀ forí adé òwò ò jẹ́ rọ́bà fín ó sẹ́nìkan. ìṣẹ̀ǹbáyé ni ó lọ́lọ́run ló gbọ́n ò gbà ó bá ń tọ́jú rẹ̀ dáadáa ìwòyí ọjọ́ keje òwò ó máa fún un lórúkà yípadà tó bá sì lè rí fún mi n máa forí ìtẹ́ yìí sílẹ̀ fún ọ bí o bá sì lè rí àmọ́ orí rẹ ni. tímọ́tímọ́ rẹ̀ kan ṣoṣo tí ń jẹ́ ní afẹ́. ewé wọn bá jíjọ lu ògiri wọ́n forúkà pamọ́ síbẹ̀ wọ́n rẹ̀ pa kò pẹ́ kò jìnnà o ọba ránṣẹ́ pẹ́ ní afẹ́ ọba ní ìwọ nìkan ṣoṣo lọ̀rẹ́ tímọ́tímọ́ ọlọ́run ló gbọ́n hmm, mo fẹ́ kó bá ń múrùkà yẹn wá o ọ̀nà dá ẹ lọ́lá òun lẹ́ni afẹ́ bàdálẹ̀ ó gbẹ̀yìn lọ fọ́ba lórúkà ọba agbéra odò odò odò òun láti ń ṣàn ẹ́ ló bá mórúkà ìṣẹ̀mbáyé yẹn ó sọ sínú òkun. láti lọ pẹja fáwọn oníbàárà rẹ̀. yé ó sa gbogbo ipá okù rẹ̀ japa àfẹ́jà kékeré kan ó gbìyànjú o láti tẹja yẹn kò mọ̀ sẹ́ni tó lè rà á lọ́wọ́ rẹ̀. ó ní máa lọlé lọ mi máa sọdẹ òmíràn bójú bá ti mọ́ bọ́lọ́run ló gbọ́ ṣe ń gẹ́jà ní ń wo òrùka ìṣẹ̀ǹbáyé ìyíyá ọlọ́run ló gbọ́n lẹ́nu òrùka ìṣẹ̀ǹbáyé ṣe dénú ẹja ó sáré lọ wo tán fi pamọ́ sí kò mọ̀ sóòka kankan mọ́ níbẹ̀ kò ṣe mí ní kò ṣe méjì ó yára la fòrùka. ṣàfihàn bá ọba ní ọlọ́run ló gbọ́n ó jàre mọ̀ bá ń mórùka. Eh, ọlọ́run ló gbọ́n ń bá wo olẹ̀ fún ó kí àwọn èèyàn ìlú ó tún ní ọba òkè nìkan ló gbọ́n àwa ẹ̀dá gọ̀gán ni ọba ti hún alẹ̀ bí ìyá ṣe fẹ́ jẹ́ ọlọ́run ló gbọ́n eh, ló bá ní kábíyèsí ẹ̀gbòrúnká òòkà ìṣẹ̀ǹbáyé ariwo sọ wọn bòye fún wọn fọlọ́run ló gbọ́njọba ní kíá agbọ́njù lọ́dẹ ní ilẹ̀ o àwọn ọ̀tá abẹ́lẹ̀ ẹnu wọn wọ kẹsẹ́ ẹ abọ́ láfọ́ ọlọ́run o toróhun ló gbọ́n jù èèpẹ̀ ló fi ṣẹ̀dá wa. ó gbélé ayé kalẹ̀ lórí omi kò mọ̀ sẹ́ẹ̀. olùdarí ètò Wazobia Plus tó dé sí ojú amóhùnmáwòrán yín láti Muri International Television ká tó lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan mo sọ wípé a ti ní àlejò kí làkórí ọ̀rọ̀ wa Yorùbá Nation which way forward ọ̀nà wo ni ṣé ọ̀tún ni à ń gbà ni àbí òsì pẹ̀lú wa nílé agodo tán bá wa lálejò òun ni ọ̀gbẹ́ni Razak olóòkọ́ ọba tí wọ́n jẹ́ public affairs analyst wọ́n máa ń sọ̀rọ̀ lórí state of the nation ní gbogbo ìgbà ẹ káàbọ̀ sórí ètò wa sọ́bí ọ̀pọ̀ ṣàlàfẹ́ alábàáyàn gbogbo ẹ̀tẹ̀ wà nílé akínyìn o ṣàlàfẹ́ alẹ́ wa o. you are very welcome to the program ẹ ṣeun púpọ̀ ká má dènà pẹ̀nu ní èròǹgbà tí yorùbá nation báwo ló ṣe kó lọ. alákọ̀ọ́kọ́ náà ká kọ́kọ́ sọ ẹ̀tọ́ tó wà fún èèyàn lábẹ́ òfin lábẹ́ òfin ẹ ṣe. bóyá lẹ́tọ̀ àti béèrè fún yorùbá nation or not ẹni gbogbo àjọṣepọ̀ tó bá ti wà tẹ́ bá ti bẹ̀rẹ̀ láti sọ pé lájọṣepọ̀ wa yóò a lè túká o kéèyàn bẹ̀rù àjọṣepọ̀ yẹn àná kò ní jẹ́ kí a máa yẹra wò lẹ́kọ̀ọ̀kan pé ní nǹkan tá a wà nù ẹ̀ yìí for life ni èmi máa ṣe yín yàmàyàmà ẹ̀yin náà máa ṣe mí yàmàyàmà bọ̀ tó bá ti wà ń bẹ̀ pé ní tí ò bá ti rọ̀ wá lọ́rùn mọ́ o èyí kálukú máa lọ ilé ẹ lọ àmọ́ máa yẹra o so lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin uh-huh, eh, tí nàìjíríà náà fọwọ́ sí uh-huh. eh, charter african charter of women and people's rights sọ pé any eh, any people tó bá ti ní nàìjíríà ní somalia ní uh-huh. ghana tí ò bá ti tẹ́ lọ́rùn mọ́ láti sọ pé lóun ò ṣe part of this union mọ́ ó lẹ́tọ̀ọ́ láti kú ṣé wàá rí àwọn èèyàn wa nàìjíríà náà sọ gbẹgbẹ dànù. àwọn èèyàn wá nàìjíríà. náà sọ gbẹgbẹ dànù. ok ló jẹ́ kó dàbí ẹni pé ní nàìjíríà máa pín ló jẹ́ kó dàbí pé big deal ẹ jẹ́ kí a mú un jẹ́ pé nǹkan tó kéré ni kò ní jọ wá lójúmọ́. Hmm. ilé ayé ò pin ìlú tó bá pín ayé ń kọ̀ntínú a lè para wa sí ṣùgbọ́n kò pa dandan kí ìlú pín kó tó di pé ìlú dá. Ah, ìlú nàìjíríà ń sìn ìlú nàìjíríà ń sìn báyìí àǹfààní wà fún wa tá a bá wà kan. Ah, ibi tí mò ń lọ lẹ ń dé yẹn o. Mm, mm, àǹfààní wà fún atábọ̀ àlòjìjì kan ju ká pín lọ. Mm-hmm. àwọn èèyàn tó ń pariwo pé a máa pín a máa pín tó ń dùn wọ́n lẹ́mìí ló jẹ́ kó sọ pé ní ká máa pín tó bá ti pé ní tó ń dùn wọ́n lẹ́mìí yẹn àwọn ojútò ọ̀rọ̀ pé a máa pín a máa pín kò ní wáyé mọ́ àní ibi ibi tẹ́mi tẹ̀ fẹ́ kí a lọ gbọ́ngàn ni pé ní kí ló fa tí wàhálà ti ń ṣẹlẹ̀ ní òkè ọ̀yà kí ló fi ń ṣẹlẹ̀ nílẹ̀ <coughs> ṣé ibì kan wà níbẹ̀ tó fàyè lẹ̀ pé tí a bá tẹ́ra wa lọ́rùn mọ́ tí ó ti di pé it is no longer a marriage of convenience ká pín ṣó wà ní constitution tá tá àti review o the current one. nta sọ náà yẹn pé ní constitution wa yẹn sẹ mm-hmm. ó ní àléébù tó pọ̀ ó ní àléébù tó pọ̀ kò sí constitution tí yẹn gbọ́dọ̀ kọ láyé tí o gbọ́dọ̀ fààyè lẹ̀ fún pé ní tó bá lò ṣe máa lọ lọ ẹ. constitution yẹn section yẹn ló máa jẹ́ ká máa yẹra wa wò pé ah ó lè sọ pé òun ò ṣe mọ́ o ẹ jẹ́ ká lè tèè foríkorí and tí òfin níjẹ́ káwọn yẹn sọ pé àwọn ṣe mọ́ ni pé ní àwa mẹ́rẹ̀ẹ̀rin tá a bá fẹ́ gbénu yàrá kan. okay as we are now. alájà ò lè dófin ṣe kó wá lófin yẹn òun ṣe lórí àwọn tó kù èmi náà ò lè dófin ṣe èmi náà ò lè dófin ṣe òfin yẹn láti ṣe kò sí bófin yẹn ṣe difficult kò sí bó ṣe máa gbìyànjú àtijọ́ kó fìyẹn tẹ́ wa lọ́rùn tó hmm. nígbà tá a bá ti fọwọ́ sí àmà aláṣẹ mo tọ́ àìpé òfin tí gbogbo á fọwọ́ sí no matter how difficult pé tó bá ti wúkọ́ púpọ̀ jù so it must no, it must be a general consensus. yeah consensus bá ti wà ń bẹ̀ hmm. constitution is not as popular as when we write it together. ẹ jọ̀ọ́ jẹ́ n béèrè béèrè kan tó ń agitate mind mi ṣé mo pé Nigeria is a micro-ethnic um, entity. Yes. and also a multi-religious entity, entity too. Mm. tá a bá wá ń sọ̀rọ̀ Yorùbá nation àbí Biafra àbí àrẹwà ó kẹ́ ẹ jẹ́ ká wá sọ ti àwa yorùbá tó jẹ́ yorùbá nation which is bóyá Odùduwà republic tá a bá wá jẹ́ pútì ẹ̀ wá ṣe é ṣe mo fẹ́ bú wọn padà sí olden days láyé àtijọ́ ní ìgbà tí ó jẹ́ wípé àwọn ogun oríṣiríṣi ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ogun Ọ̀yọ́ àtẹ̀gbá bó ṣe ń lọ nìyẹn ṣé mọ̀ pé nítorí pa dúró lódìdí ni àwọn ogun yẹn ò ṣe ṣẹlẹ̀ mọ́ ṣé tá bá wá padà tàbá wá pàpà wá àjítè tó bá wá bọ́ sí níbo la fẹ́ fi àwọn ọba wá sí róòlù wo náà máa play ta ni ó jẹ ààrẹ ta ni ó jẹ olórí then àwọn multi religious àti àwọn minority minority pọ̀ nù wa the major languages ta ni a ní Yorùbá àbí àní ibo àdìlà Haúsá ṣùgbọ́n àwọn other language yìí sùn bẹ́ẹ̀ náà la ní nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni Taba bá sọ̀rọ̀ Èkó tá sọ̀rọ̀ Ọ̀yọ́ mm. àwọn ìlú kéréje kéréje sì tún wà. kọ́tà ń sọ pa constitution wa náà nìyẹn pé aláàárẹ̀ ni constitution yìí gbogbo ethnic group tó wà nàìjíríà pàápàá lè kó àná constitution. every ethnic group good jọta bá tó discover mi ká tó fi kún tá a bá list gbogbo ethnic group wọ́n ṣe é ṣe country kan nìyẹn ṣé wàá rí pé ẹ̀yà pọ̀ lórílẹ̀‐èdè kan ó ń ṣe bàríà gbogbo population Africa àti ètò India India ti recognize yeah. Mm. peculiarity wa ó ti rọ gbogbo gbogbo àwọn peculiarity ìlú wọn parliament wọn èdè mẹ́rin náà ń sọ bẹ́ẹ̀ wọ́n tó bá gbá Hausa wàá gbọ́ Igbo wọ́n tó bá gbọ́ Igbo wàá gbọ́ Yorùbá àwọn major minority ethnic group yẹn mo ṣe ọ̀rọ̀ tó bá parọ́ Nàìjíríà bẹ́ẹ̀ tí mò ń sọ ni kó máa rọrùn ṣé ní nǹkan tó ń fa wàhálà yìí ni pé ní agbára ti pọ̀jù ní sẹ́ńtà tágbára bá pọ̀jù ní ìlú tó ṣe pé ní ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà pọ̀ gan-an kò rọrùn fún agbára tó wà ní sẹ́ńtà yẹn láti má rí Buhari bí ẹni pọmọ Fúlàní ni láti má rí Jonathan bí ọmọ ọjọ́ ni láti má lọ́ba sanjọ́ bí ọmọ Yorùbá Canada gbára padà fún gbogbo state tí kálukú ń gbé lóògbé ayé kò sẹ́ni tó ń control life anybody níbi tàná bọ́ torí pé agbára yẹn ti pọ̀ ju ẹ mọ̀ wọ́n sọ̀rọ̀ traditional presidency sí kí ló fà ntòfà náà nípa agbára one center ìgbà tá à ń ràn region. okay yes Sadao we had practiced regionalism in the past. Sadao náà lọ center oníkìlò lọ fi ṣe center. yes Awólọ́wọ̀ ìgbà tó rí pòun parí iṣẹ́ lọ Yorùbá tó ní fẹ́ lọ Western region bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni eh, Zik tó jẹ́ regional president regional leader ti Eastern bloc so wọn there's no kò sí craze for center but nísìnyí agbára ti pọ̀ ju center agbára náà center railway center. everything drainage center it is a federal federal road wa everything federal land wa federal gbogbo ẹ wa wọn ọ̀ràn country bẹyẹ. ẹ ṣe wọn dúpẹ́ sir ajiro zeko lokoba i know you you have a a, a question for him. just a little a little Please, one. ask him. i just want to get clarification. okay you talked about it being not being in the constitution. Mm. separation. Mm. is he is he an achievable something. fine it's not in the constitution. Mm. is it possible for it to happen tá a má ti fòfin dè wá pé tọkọ eh, wọn lè kọ́ra wọn lẹ̀ sọ òfin yẹn kàn òfin yẹn kàn ṣe. okay what he is saying now is that if you are Te married oh, together oh, husband and wife I, you know she is Igbo yes oh, yes sorry. please please. Uh, okay Kedu. Odinma no. if you if you make a law okay. that uh, marriage and wife and husband cannot divorce each other yes, both of you must treat each other well new if you don't treat each other well either it is law or not that law is not going to be binding on you so in Nigeria to we must treat each other well we won't remember that we are, there's a law that say we should break oh. if we treat each other well we will not remember yes. if your if your husband takes care of you and you take care of your husband you do get it now yes. you you see other women as uh, something else you see other men as something else but when you don't take care of each other that's when you remember that ah, there was a time we're not even part of this country now mm. so what makes people remember is the country as it is now, there's insecurity in the land, there's so many things going on. Our children are out of school. So what see the mistake of what you are saying now, we can correct it. Mm-hmm. And where we have to start from is where she has said we are multi-ethnic. We are multi-ethnic. We don't, don't, don't let us run away from our identity. In Britain, there's Scottish, there's the Welsh, there's the English people. It was Queen of England is the most important woman in the world today. You know why? Mm -hmm. She does not require visa to travel to any part of the world. Yeah. That was after when she has done the right thing in Britain, United Kingdom. Mm. She gave the Scottish the power over their life. She gave, she gave the West power of their island said they don't want to be part of it, so they have the United Kingdom. So everybody is running their life separately. They don't say that the Scottish come and take permission from the English people before they run their life. Hmm. You can't say that as big as Nigeria is, you do recognize the peculiarity of Hausama man who want Sharia in his own in his own region. The Yoruba who want regional integration, common education. The in Igbo who want a peculiar lifestyle. In pecu- there's a peculiar Igbo culture. We are yeah, not there's, a, there's it. a particular thing that is peculiar to each tribe, yes. tribe, even the minority tribe. Yeah. So so if you have to if you have to build a nation, you must recognize that are these people. And it should so be included that, in the constitution. Yes, yeah, so that if you are talking to me, Going you will forward. talk to me that as a Yoruba man. It's important. But you say, no, no, no, no, no. Don't talk about ethnic here. Don't talk about. I say, mistake. Don't bring religion here. If you don't talk about religion, that's when I will offend you because I, do, I won't know your loss. Actually, I won't know your do's and don'ts. Actually, too, don't bring religion here. I say, that's a mistake. Um, Let's uh, talk about religion. We are religious people. Mr. The, the, the rest of the world, they don't talk about religion. They are not back, religious at all. To back you up, mm. this set mm. is a nation. Yes. I, I, why? I'm Yoruba. Mm. She is Igbo mm. and she is Hausa. And then we try to coordinate and harmonize. That, that's, that's what one must always do. And that is what you are saying we should also yes. do in Nigeria. I believe in elite consensus dialogue. Yes. Let everybody come to the table, including minority tribes. Let everybody be at the same table. Let us say our mind. Let us put forth our agitations and then let then us deliberate it. across board. once you harmonize it. one person cannot actually do it alone. yes and that's that, that, that's, that's the kind of structure we are running in nigeria. Mm. the structure that gives all the power. All to, the, to the center. to the center it can run. Power. do you know why we have insecurity in nigeria? because there are army on, of unemployed youth. Hmm. assuming we have 170 million youth in nigeria federal government cannot create employment for 170 million it's not possible. at all give power to states let's take generate their resources let them run it all these one and seventy million they will go to their various states they will be given employed they will pay tax to the center but because the power over all the resources in nigeria is in the hands of federal federal government federal government so busy that you are still removing local government autonomy you say autonomy for local government yes, you see put in the hand of federal government that's how to do it yes. so we can become great o. Oh. we the, can be the, greater than the, the, present self right? let me Tell you which I know all of us also. Ah, àwọn èèyàn wọlé tẹ tẹ ní ọ̀rọ̀ tá à ń sọ ìpè tiẹ̀ tí ń wọlé tẹ bá fẹ́ pè wá wọlé very very important ẹ reduce volume television set yín any call tá a bá ti gbé tí television set bá ti wọ́n bẹ̀ a máa já kúrò ní ẹjọ́ nítorí ọlọ́run afẹ́kẹ́ darapọ̀ mọ́ akẹ́bá wa sọ̀rọ̀ Nigeria ní Nigeria has four percent the entire resources in the world the the the, the ones in Nigeria is four percent. hello. which is huge. hello sir hello ma ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ sọ orúkọ yín àti ibiṣẹ́ tí ń pè wá. orúkọ tèmi ni mr amọ̀ mo ń pè láti àgbàdo. láti àgbàdo à ń gbọ́ yín sà. mo kí yín ẹ kú ètò ọlọ́run ló ń tò ẹ ṣeun àdúpẹ́. ẹ rí ọ̀rọ̀ nàìjíríà yìí mm-hmm. ó gba kí yorùbá ibo àti haúsá kọ́ mm-hmm. jókòó papọ̀ kọ́ wá àtúnṣe torí ìyà tó ní nàìjíríà yìí pọ̀. Mm-hmm ibi ẹ wo iye tí a fi ń ra ráìsì ń sìn ah, ẹ wo iye tí a fi ń ra ẹ̀wà ah, kò ṣe fẹnu sọ everyday lẹ̀wà wọ́n o. tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ hmm. àìjókòó papọ̀ tó àtọ́yé pọ̀ òun ló ń fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ hmm. tá a bá wo inú ilé tá à ń gbé gan láàrin ọkọ àtìyàwó tí ò bá ti sí àtọ́yé pọ̀ papọ̀ nínú ilé kò lè rọgbọ. ẹ ṣeun ìtorí ẹ̀ òun náà ló ń ṣẹlẹ̀ láàrin ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. nígbà tí òsì rẹ̀ pọ̀ láàrin Yorùbá Ìgbò àtàwùsá òun ló ń fa gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ ṣeun àdúpẹ́ so èròǹgbà tí yín ni pé kí gbogbo wa jọ papọ̀. tí a bá lè mú kí àwọn àwọn dájú wa tẹ́ gbé wá sí orí ìlú ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́. àmì sà. ilé wọn àtọ̀nà wọn ò ní bàjẹ́ lágbára lọ. àmì ẹ ṣeun àdúpẹ́ sà. ẹ ṣe. àdúpẹ́ púpọ̀. is of the opinion that the Igbos, the Yorubas, and the Hausas, but I will include the minority tribes, should all come, like I said, which is the elite consensus dialogue that I spoke about. We should all come to the same table. Let us deliberate. Let us argue. Let us even fight there. Then and let us resolve and make a resolution going forward. After, civil war, after the Civil War in America, okay. George Washington called after the Civil War in America. Maybe when we continue like this. After the Civil War in America, George Washington called them, called the Americans together, the black, the white, the yellow. Together. Black man said, "Don't call me nigger again. If you want me to have, be, be, truck to America." So they made the law that all of us are equal. American concussion say American, the white supremacy, this and that, and that's they brought together. In South Africa, Kodesa, it was Kodesa. Hello. Kodesa was like a conference too. Good morning. Good morning, sir. Plus. Your name and where you're calling from? Uh, I want to remain anonymous. I'm calling from my papa. Okay, Mr. Anonymous. Okay, we want to hear your contribution in English language, sir. Yes, yes, exactly. Thank you. Um, the, the topic under discussion. Yes. You see, the problem with Nigeria is, um, or every other place, not only Nigeria, not only Nigeria. Okay. Hello? Yes. So the problem we are having in Nigeria is um, wherever there is injustice or non-inclusiveness in the political space for everybody. So there is bound to be agitations here and there. Okay. So whether it is happening in, in, um, in the east or it is happening in the west, it is still born out of the same thing. And as long as we keep having injustice in the political space of Nigeria, there will, stay, there will always be agitation. But one good thing about agitation is this. There is no law that says people cannot, uh, you know, uh, you know, agitate for self-determination. But it has to be done within the ambit of the law. So what these people, what the agitators are talking about is okay. there is something, um, you know, you cannot force two people to stay together okay. if they don't want to stay together. Okay. So the, the, the, the, bottom line then is this. If they don't want to stay together, the much they can do for themselves is to discuss. That's what we're saying together. too. Okay. I'm not only stay together, how do we stay together and stay peacefully? Thank you, so sir. exactly what I want to contribute. That the government should ask these people that are agitated, what is at the root of the agitation? Okay. What is causing this agitation? Thank you, sir. You judge of, oh, then you can avoid one war. Thank you, but sir. When you say you don't want to discuss, the inevitable will be that people will be agitated even underground. Thank you, Mr. Thank you. Thank you, Mr. Anonymous. We want to receive other calls. Thank you, sir. I think they are all trying to say the same thing. Basically, that we should all harmonize ourselves. Now, that is, going forward, if we are not going to go our separate ways. And was, well, we have to agree. But we should realize this. Oh, yeah, Kibobo, one more. There was a time, see, I practice regionalism. We have yeah. the Western region, we have the Eastern region, we have the Northern region. It was less expensive and it was non-violent. As it is now. But as it is, the agitations and the, from with the tempo it is going, there mm, might be bloody massacre. Mm, there, there, there be the duplication tẹ̀ ti wá pọ̀ Duplication ti pọ̀ jù. Mm, there's so much duplication. For instance, now take education for instance. Okay. We have twenty thirty six commission of education. You have junior and senior minister in of education. In a state. No, no, no. At the federal, at the, at the okay. center, powers at the center. Yes. You have junior and senior minister of education. You have agencies on the education, university commission polytechnic commission senate mhm. committee on education Bene. house of rep on education Bene. state committee on education at the state level mm-hmm. on that lean budget of education and that is why our children don't have money to buy chemicals in their life paying using money to pay salary. hello sir. ẹ káàárọ̀ sọ orúkọ yín àti bìtẹ́ ń pè wá. ó kọ́ mi láti ìta tíì láti kọ̀ kí lẹ pe orúkọ yín sà no chief láti command. chief láti command. chief chief láti command. ok à ń gbọ́ yín sà. ọba nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà àwa àwa ará la tó fa àwùjọ tó tún ṣẹlẹ̀. lọ́nà wo. ẹni kí ni ìdí ni pé ẹlòmíì wọ́n lọ ra nǹkan ó máa kó owó bùkátà ó máa kó sórí ọjà a máa fi ní àwọn àwọn àwọn èèyàn lára àtẹ́bá yà àwọn ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tẹ́tà ti gbogbo bùkátà àwọn bùkátà ó ní kèyí kan ló rọjà á fi iye kan kún a máa fi wọn ní àwọn tó kù lára kò dẹ̀ mọ́ bí àpò àwọn ẹ ṣe rí. ibi ìhà tó kọjú sí yín òun ni ẹ sọ ara nǹkan tá à ń sọ náà nìyẹn ìhà tó kọjú sí chief tán pè wá láti ìpájà command yìí ni ìpè lọ́dọ̀ tiwọn àwọn tó ń tajà you know those who are the traders ìpè bí wọ́n ṣe ń gbówó lé nǹkan ọjà ẹ jẹ́ ń sọ fún yín nowadays tẹ bá lọ sí ọjà lánàá um, the rica of beans ẹ̀wà ní like last week it was five hundred nígbà tó máa di end of the week ó di six hundred nígbà tó máa di ìjẹta ó ti di seven hundred bóyá tí wọn bá fara lẹ́nu the rica ó ti di eight hundred. èmi mọ tó fẹ́ ká ta níyàwó pọ̀ ṣe báyìí. ẹ eh, ẹyin níyàwó púpọ̀. mi mọ nǹkan tó fẹ́ ká ṣe báyìí. Eh, ẹ máa fún wọn lówó oúnjẹ. even when even when the when things was cheaper there are still some people that can afford to buy. i'm telling you imagine now now considering this kind of um, situation ta wà yìí in terms of èèyàn ò rówó jẹun gbogbo nǹkan difficult still agitation ṣì wà kí ni way forward. ajá economy of a nation economy ìlú kan when there's economic problem okay. morality flies away. morality mm-hmm. in, an household, flies away in an household where there's an economic depression there be moral depression. Hmm. country that, that that's why we have a lot of youth that engage in criminality economy is bad. yes to rescue our economy we have said it don't put the economy of Nigeria in the hand of federal government Nigeria government can federal government can moderate. Mm states are the component they are the real owner of economy give them go to north a grain of tantalum is five dollar in the market you have uranium but nobody is doing anything with it nigeria has four percent over four percent of the world resources gbogbo resources agbanlaye gbogbo resources the entire resources in the world nigeria has four percent which is very huge there's nothing we consume in nigeria right, that we don't have raw material for so we don't have problem our our country and poverty they are not related at all but because we know the priority is not set right let the state run our economy give the power to them niger state is. ẹ ẹ jẹ́ ká gbé kọ́ ẹ lọ sà. ẹ lọ ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. orúkọ mi ni abduljeji láti gbòòdò. ok à ń gbọ́ yẹn bá wa dá sétò. ẹ jọ ṣé kò sẹ́ni tó àwọn tó lè bá wa sọ fáwọn èèyàn wa instead of not being very agitator why is mm-hmm. that bèrè fún ok. káàtì ọkọ láàrin ara wa kí gbogbo wọn pé ah, ọkọ kan tó ń tó máa problem ká tó wá máa agitation. ń sọ náà nìyẹn wípé nǹkan tá à ń sọ náà nìyẹn sà wípé ká tiẹ̀ kọ́kọ́ jọ papọ̀ ká jọ tá a sọ kí kò sí ṣòro nàìjíríà yìí o àwa gangan la ní ṣòro hmm. wọ́n bá ti gbàgbọ́ yé ara wa ah, mo mọ ìwà nǹkan tí ó ṣèwọ àmì ní débẹ̀ mo mọ nǹkan tó ń ṣèwọ mi ní débẹ̀ tá a bá ti mọ nǹkan tí nǹkan tó jẹ́ pé mi ò ní fẹ́ àtijọ́ sókùn tá a ti sọ kò sí kó àníta níta ṣe àgẹrẹ. ẹ ṣeun adúpẹ́ sà. ìṣọ̀kan ló dà wá láàmú ẹ ṣe àdúpẹ́. ẹ ṣeun adúpẹ́. and uh, that, that man is right yes o nǹkan tá à ń sọ lórí ètò yìí náà ni hmm. kí before we can say let us go our separate ways why don't we try elite consensus dialogue let everybody and nobody like you said should be discountenance kí gbogbo èèyàn ẹ̀yà tó wà àti èdè tí a jọ ń sọ tó wà yìí kí gbogbo wa jọ jókòó pọ̀ ká jọ jíròrò ká jọ rorí ká jọ rò sọ́tún ká jọ rò sósì if we are able to achieve that definitely there will be a way forward I personally believe in one Nigeria. I believe in one Nigeria. in one oh. Nigeria. Do you? yeah. if we still stand unified as a nation, um, I think it will it will be better than for us because by the time we go our separate ways, there will be multi-ethnic civil wars. There will be tribal wars. Do you know you cannot come here and speak in Yoruba speaking Hausa and speaking. I can't do all of that. I cannot do it alone. Mi ò lè dá ṣe now. Èèyàn kan máa sọ Yorùbá, èèyàn kan máa sọ Ìgbò. To bring suspicion yẹn náà ká address ẹ̀. To bring suspicion náà ni pé ni there too much power at the center. Bẹ́ẹ̀ni. And when there's power at the center, if an Igbo man gets there, the rest of the country will say it is an Igbo government. Mm. If an Hausa gets there, it's because there's too much power with him. Why are they calling about uh, talking about rotational presidency? It's because there's power at the center let the power go and come and go and come but by the time you have less power at the center people can control their life yes, nobody will pick interest in at what is happening at the center. Eh, ẹ̀yin èèyàn wa ń lé eh, ọ̀gbẹ́ni olùkọ́gbà eh, ṣe rí àṣẹṣẹ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ni ẹ máa bá wa padà wá bóyá láàrin ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa jọ bẹ̀rẹ̀ láti iṣẹ́ tá a gbé dání lé yìí ẹ̀ ń lè. ẹ̀ tá a máa bẹ̀rẹ̀ láti ẹ̀ka àárọ̀ òjire tá a parí rẹ̀ ní màtọ́mọ́ mi mọ́lẹ̀ so ẹ ṣeun àdúpẹ́ ẹ̀yin èèyàn wálé ẹ jẹ́ ká dókè lọ́wọ́ fún ìṣẹ́jú kan kábọ̀ tá a bá dé àwa sọ pé ó dàárọ̀ o ẹ má bá wa kalọ̀. Hausa àti Igbo ti Yorùbá o Wazobia ni ẹ máa wò ó. ẹ kúrò bẹ́ẹ̀ náà ah, ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀yin èèyàn wá ń lé à ń fi àkókò yìí kí ẹ bíi Reverend Rotimi Ajiboye olóògbé Rotimi Ajiboye tí wọ́n ti fi ilẹ̀ ṣe aṣọ́bora tí ó jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ ètò ìsìnkú wọn lónìí ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ Reverend Rotimi Ajiboye a kí ìyàwó àti àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ a bá wọn kẹ́dùn ọlọ́run á tẹ́ bàbá náà sí afẹ́fẹ́ rere ẹni tó sọ wípé ká máa kí wọn òun náà ni pásítọ̀ mrs tọ́lá àjíbóyè pẹ̀lú mr adébákin fúnṣọ́ tí wọ́n jẹ́ ọ̀kan lára wa ní iléeṣẹ́ múrí international television ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún ẹni tó lọ ẹ̀yìn èèyàn wá ń lé. Le ǹjẹ́ kò jẹ́ bó ti jẹ́ lórí chukwu one minute sign ndị be anyị ekele m nọ ihe ikuku ọkọ otu si na-aga n'ala ndị yoruba ndị na-alụ ụka anyị nwa na-alụ ụka onye ọbụla ga nke ha achọ m nọrọ nke m biko no achọghị anyị ka anyị ncha wuo ka anyị achanwụzi ka anyị hicha wuru ofu onye ọbụla aga ala ha onye ọrụ ya ka anyị na eku ọ ya wụ ihe uru na nke ahụ ka anyị ga-eme kịta nke ahụ wuri way forward nke ahụ ga-eme anyị nke ahụ ahụ dị ike ọbụna anyị nwe anọghọ onweghị onye ọbụna anyị anọghọ sef ka ihe ga na-eme nwere ihe anyị na-arịa ọwụ ka anyị ncha bụ ofu ka anyị bụ ofu ọ onye ọbụla ga-aga ebe ha ka anyị jọs lụọ ka anyị jọs miti ekwuo ya ọya ka anyị na ọ ugbu a ka anyị ga-alakwa anyị ga achịta azụ echi niile afọ mbụ okwukwe chukwu esibo m ga-afụ unu echi na m ga-afụ echi Thank you so much, ma. Okukwechukwu, you don't spend more than one minute. I go to time you now. I'm sorry. Eh? Ina lílá ìwà iná ilé ìrọ̀jì hàn. A bá Rashidat Busari tí wọ́n jẹ́ ìyàwó ọ̀kan lára wa ẹ̀yìn Aji Banji Busari tí màmá wọn Alhaja Zinat Abdulwahab Saka alálùbáríkà tí wọ́n fi ilẹ̀ ṣe aṣọ ní ìlú ògbómọ̀ṣọ́ níbi ìjẹta wọ́n dẹ̀ ti sin wọ́n ní ìlànà mùsùlùmí kí ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́ ìgẹ̀ fún màmá wa tó papòdà alhaja zinat abdulwahab saka olùkéde ni alhaji àti alhaja banji arashidat busari uh, ehm, rekiya muhammed one minute sign out o. Oh. an jama'a kun gane abin da mun faduwa nan yau akwai malam da ya muna a surutun da mun yi yau cikin yoruba nation mama mun tana nan ta muna wai akwai abin da za mu dukan da za mu yi da ana kira elite consensus dialogue da mun dukan da za mu na mu gane abin da za mu yi kar mu tashi mu tashi program nan da muke yi a nan da ana kira wazabia plus ba zai zona kuma ba aleke mu gobe za mu haɗu sunana rekia muhammed budurwanku soyeya kowa sanjima. ẹ̀yin èèyàn wa lé títí di àárọ̀ ọ̀la èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín ọmọ bọ́láńlé dábírí ẹ máa pè wá sórí àwọn ẹ̀rọ bìnrin sọ̀rọ̀ tí wọ́n náà sáfẹ́fẹ́ yẹn á rírà lọ́la pẹ̀láyọ̀. ká kọ́ nílẹ̀ ká fòye ayé yẹra wa ká dára lẹ́yìn níbẹ̀ o àwọn lọ́gà nádìyẹ funfun lágbádìyẹ orí ni wọ́n wọn ò lè dì í. ẹṣin tó ṣíwájú ló gbapò gíní náà ń alára tára dá o ìgbà aṣọ ni tálágẹmọ wọ́n sọ bí a. On tẹlifíṣàn TV, olóòtú ètò lọ́mọ bọ́lá lèmi àdùfẹ́ dábìrì pẹ̀lú àwọn tó ń jọ ṣàtọkùn ètò orí wọn pé tàwùsà àti ibo ti yorùbá o wàásù bí a ní ẹ máa wò ó.